بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه نيو نسيس أجا في سلاني مو أصلا شوال دوما دوما أتسيا زوم يعني أتون أتسيا زوم أتاجيني أعداد السلام عليكم ورحمة الله وبركاته سوال سونيكا أمو إبراه léyìí tí a lè máa lò àjọ yọ wá pé gbogbo igbá lílo yanya ìpínlẹ̀ rẹ̀ kọ́ ni àyàfi tí góòtù nìkan là gbọ́dọ̀ fi jẹ́ là gbọ́dọ̀ fi mú ṣùgbọ́n góòtù àti sílífà yẹn náà a lè lo igbá rẹ̀ náà fún àwọn nǹkan mi àti máwọn ọ̀rọ̀ tí ó tóbi mélòó kan wá nípa pé nígbà tí a ha òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá ń tó fọ́ wọ́n fi sílífà wọ́n fi jí ìdí ọ̀fọ́ yìí ní ìdí túmọ̀ yìí pé a sì lè fi gbá ìgbà wa tá a lò nígbà tí ètò ti pure goat àbí pure sílífà ilé ìtara fẹ́ mẹ́nu bà òun ni a nìyà tó lè fà á ìgbà àwọn káfíìrì àwọ̀ wọn àbọ̀ wọn sálẹ̀ máa lọ kápẹ́jọ́ lọ yé wa pé àníkùnlẹ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀kọ́ ni àlẹ́ ló bá káfíìrì bí àwọn bàkàtà bíà àwọn ọkùnrin yó àlè fàbọ̀ wọn jẹun àfẹnitá bá mọ̀ọ́mọ́ láàrin wọn lókun. أبو ثعلبة الخشني رضي الله عنه انصف عن النبي صلى الله عليه وسلم إليه جسالة إن بأمر قوم أهل كتابي àwa wà ní ilẹ̀ àwọn bàkàtàbíà àwọn kanriyó àní wọ́n ń bẹ ní àwùjọ táwa wà àfànàkulú fi àníyàtìyò sáré máa fi igbá wọn abọ́ wọn àwo wọn tá a lè máa jẹun bẹ́ẹ̀ àdìsí ọlọ́run sọ̀lá rẹ̀ ọ̀sán sọ pé láà ẹ̀mí jẹun bẹ́ẹ̀ láti àkólò ilẹ̀ alẹ́ tẹ́jìdò kọ́yìrọ̀ ha ẹ gbọ́dọ̀ fàwọ́ wọn jẹun àfi tẹ́ẹ̀ bá rí mi lókun tẹ́ẹ̀ bá rí mi lókun wọn nítorí bẹ́ẹ̀ ẹ bá ti wá rí mi àkùsìlò ha tó mọ̀kòlò fi ha ẹ kọ́kọ́ fọ àwọn èèyàn náà lẹ́yìn náà kẹ́ wàá jẹun bẹ́ẹ̀ gbà mí ìyẹn àwọn ẹni tí yẹn mọ̀mọ̀ pé wọ́n á máa ṣẹ̀gbin sínú gbáyìn bí àwọn míì tí wọ́n fi àwo lù wọ́n fi jẹrin ajá wọ́n fi jẹrin ẹlẹ́dẹ̀ wọ́n fi mẹ́mu wọ́n fi mọ̀ gógóró gbogbo ráyìn eléyàn níbi kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ dáhùn tí yẹn bá ti mọ̀ wípé wọ́n jẹ ìjẹkújẹ nínú àwo wọ́n sì wà ní mọ́tótó èèyàn lè lo kínní wọn èèyàn lè lo igbá wọn torí pé wọn ní ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ tànàbí sọlá àdàsọlá àtàwọn sọhábà wọn sì mú mọzádàtì máa àtẹn mọṣúríkàtẹn ẹlẹbọ ìsúsẹ rẹ tó ní kíní kan bẹ tí wọn pè ní ìsúsẹ gbàdá wa kékeré mẹ wọn ti máa ń tọ́jú àwọn ọmọ wọn lè wẹ̀ wọn bẹ wọn lè fọ ẹ̀gbin wọn sínú ẹ kíní abọ́ àdágúnlẹ̀ ni wọ́n jẹ́ ti ẹlẹ́bọ lóbìnrin kan ànábì àtàwọn sàhábà ọ̀bì aláwọ̀ àìhàn wọ́n sì sàlù àlámẹ́ ọ̀bì ẹ̀yí pé ẹlẹ́ olóòsàyẹn nìyí òun onímọ̀tótó ni onímọ̀tótó ni àtẹlẹ kan tí wọn ló tún ṣẹlẹ̀ sanabi sọgbà àlọsílẹ gùlámù yehudi ọmọ ọ̀dọ̀ kan tó jẹ́ ọmọkùnrin tó jẹ́ jù tó lè ké sanabi sọgbà àlọsílẹ pé kó inú agọ́ rẹ̀ ló sì gbé sí ìdíṣẹ́ ọlọ́run ní tí wọ́n ṣe ń fọ̀ so ó fi ẹgbẹ́ philosophy kọ́ọ́lù igbá àwọn aláìnígbàgbọ́ a lè fi jẹun a lè lò ó nígbà tá a bá mọ ẹ̀gbìn mọ̀ wọ́n ṣùgbọ́n tá a bá ní èméjì ń pa wọn tá a mọ ẹ̀gbìn mọ̀ wọ́n pé wọ́n á máa jẹ́ panu gbé ìyẹn ẹ̀jẹ̀ lásán tí wọ́n bọ̀ lẹ́rẹ̀ tí wọ́n máa jẹ́ ẹ̀yìn abá ti mọ̀ pé ó ní ìjẹkújẹ bẹ́ẹ̀ ni wọ́n sábà fi lo àgbọ̀n yẹn kéèyàn ṣe kíni o kéèyàn fọ àbí kí ẹlẹ́sìn ẹ̀ máa má bọ̀ ọtí ẹ̀ dání nítorí pé ọ̀tọ̀ àwọn ahlul-kitabi hillun lakum ọ̀tọ̀ àwọn kò hillun lahum oúnjẹ àwọn bàtàkàtà ìtọ́lọ́jẹ́ fún yín àwọn náà dẹ̀ lè jẹun yín nígbà tí ìta ti ṣe pé wọ́n fi sùn kérésì lórí kérésì ẹ̀sìn lọ́dún ọ̀ bá fi sùn kérésì ṣùgbọ́n wọn fi sùn kérésì bóyá akọrin yóò àdúgbò yín ó ń ṣẹlẹ̀ síta àbẹ̀rẹ̀ tẹ̀ kọ́ ó lápèjẹ kan ìṣòkòtò tó dóboró ò lè jẹun ẹ̀ tó bàbá kẹ́ǹtì méjì pé sófin mọ̀ gbogbooro sọ́sẹ̀ kìíní wàá gbé kúlà àti ẹ̀ tó fi gbóúnjẹ lọ́wọ́ àbábọ̀ rẹ̀ tàbí kò sì lọ́kọ́ gba bọ́ọ̀dì kọ́kọ́ lọ fọ̀ náà tó bí ọ̀rọ̀ àmì ẹ̀tọ́ kò fà òbòṣẹ́rí mi àgbà tó bá ti lọ́la inṣàlá ọ̀tàlá àtùmọ̀ àtẹ̀síwájú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله.